mùsùlùmí ọkùnrin ìyàwó rẹ̀ jẹ́ ẹni tí èyí tí òun rárá ọyẹ wọn ṣe tó bá dáná fún bẹ́ẹ̀ ní ọkọ yìí sọkọ ní àwẹ̀ ẹ̀rú sàrẹ̀ àti ìfi ọ̀dọ̀ ẹ̀jẹ̀ àbúrò bẹ́ẹ̀ ni wọn abẹ́ dì wà lálẹ́ ọmọ kò fi sínú ní <laughs> lálẹ́ ọyẹ alákọ̀ọ́kọ́ ni yíṣe kú lòkùn wọn ayé ẹ̀kú lòkùn màsàlódà àwọn àìjẹ́ tẹ̀lé gbogbo ọkùnrin tó bá ní obìnrin lé adarí ìjọba jẹ́ ọ̀rọ̀. Ìwọ tí àwọn èrò bá kí o tí o ti náà mọ́ra, ìjọba ń dúró ọkọ láyà, ewu wà lórí rẹ̀. Àdébà Mùhàmmad Sallá wà kálá, ó lè ra àwọn mẹ́ta kan fún àjọ náà. Nínú wọn ni àdàlù, ẹ̀dùn lórí pé tó bá kọ́lá ní ẹ̀rọ bá ṣe tí ò dáa báyìí, kò ká sí. Ìyàwó rẹ̀ kí o kò mí. Ẹ̀dùn mẹ́wọ̀n ń pé ọkùnrin ìbùdó ìbùdó tí àwọn ìbápa ìyàwó rẹ̀ kí ìwé torí ọ̀gá so irú ẹni dàgbà yìí fò wọ́n ti ní wọ́n wà tó náà so irú ọkùnrin báyìí a ṣe wá àtúntò pé ó fúnra ojúṣe rẹ̀ ni pé kò mójú tó yàwó rẹ̀ ẹ̀fọ́ ọkọ̀ kọ̀ọ̀kan òun ni kò mójú tó yàwó rẹ̀ nípa ẹ̀sìn ọlọ́kọ̀ bàbá bàbá so eré ìlànà sí àrà ọ̀kọ́ ọ̀tún bá dáná fún sọ́lọ́ tó láwẹ̀ àbò láwẹ̀ ó láwẹ̀ kò sí ó bá dáná láti fi bá obìnrin yẹn wúlò kàtí ṣe tí ọ̀dà láti fi bá ṣàkóso yẹn o bá wẹ̀ pé kí ni yẹn máa ṣàkóso obìnrin yẹn ó ṣe bẹ́ẹ̀ ló dáa jù. obìnrin mi sọ pé àwọn obìnrin kan bá jáde nítorí wọn bọ̀ wọn bí ní pé ó kún ní ọ̀rọ̀ pẹ́lú àti ìjọ yẹn wà ìwọ ni ó sì bá bù láti bá àbá láti oúnjẹ. tẹ́ ẹ jẹun òtítọ́ ẹ̀jẹ̀ yóò àwọn òsì ni ẹ̀ àdínà ìyìn jẹun wọ́n àwọn òbí yó ibi àkìní ìyẹ̀jẹ̀ òbí wá síbi tí kẹ̀ tó lọlé kí ẹ̀rọ abẹ́lé kí ẹ̀rọ ti dá. Tọ́ni à ṣé ẹ̀ bàbá láyé eré ni yóò pè ọjọ́ kejì ọjọ́ kẹta ṣé ẹ̀ bá ní pé ìtẹ́yẹ máa ṣàtúnṣe irú òdòdó yẹn kí ẹ̀ ṣe bẹ́ẹ̀ ló dà. Bùkátú pé ó má ní ẹ̀rọ ìrìn rẹ̀ mo rẹ̀ láyè òwèrè tá a ti dáná fún ọ fẹ́ mi ní ìbò náà. Dábòrò wò ní egbò ní ló sọ, àṣẹ ìdẹ́ máa ń bá obìnrin kọ̀ọ̀kan ní ìyàtọ̀ obìnrin lè gbẹ ooru ní gbogbo wọ́n fẹ́ ìyẹn yóò mọ̀ náà bó o mẹ́lẹ́gba bó o fún bọ́n wọ́n sọ pé àfihàn wọ̀ ọ̀rá rẹ̀ lábẹ́rù yìí wú obìnrin bá mi ìyẹn kéèyàn ti bá wọn so yóò mọ sí èsì gbọ́dọ̀ báyàwó yẹn ọkùnrin náà kọ́kọ́ rẹ̀ ní ìjọba ẹ̀ ti máa ṣe fún wọn ìgbà kan obìnrin tí ó ń jẹ́ tí ó rí di yóò wo ojú ọ̀rọ̀ rà lẹ́ka ń ṣẹlẹ̀ kí kò ṣẹlẹ̀ ẹ padà bá Muhammad sallallahu alaihi wa sallam ó lóun mọ̀ gbàdá mi là ń bínú so ìyàwó Aisha ó lóun mọ̀ sábì là ń bínú títà títà nígbà tí ń bínú sóòrò òun mọ̀ bàdá bí o ìyá alágbàǹkà ṣe máa rí o ebi mọ́ ní o gbàgbọ́ bínú lórí mú ọ kí wọ́n bínú lórí bí tọ̀ tọ̀ kọ́lá kọ́lá àkóso àwọn ọmọ ẹni tó jẹ́ àpá tó wà nílé tí ìyàwó wa ṣe ọkọ tí ọkọ wa ń bá lò ìwé ìyàtọ̀ wò. wọ́n ní pé ọkọ lè bá ìyàwó rẹ̀ lò bẹ́ẹ̀ ni. tí ìyàwó rọra sọ̀rọ̀ kékeré ọkọ wa ti wá gbà sí ìdòwò. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ èyí lè bá ìyàwó rẹ̀ dára kátà sọ ní oṣù tó bá jẹ́ wípé èèyàn náà kó dùdé ẹ̀rẹ́ yẹn yìí yóò jẹ́ kó lè ṣàkóso níbi tí ò dáa fi ṣe. bọ́dí yóò di yìí wá rè wàlà àtàhàjọ ìlà òǹtẹ̀yìn ọ̀rọ̀ àmẹ́rin. ọ̀wọ́ àbọ̀rẹ̀ yẹn lórí ìkọjá lórí ikú mẹ́rin yàrá yín. lẹ́yìn àti bá ṣe ara àwọn aláàbò kí ni ṣe ṣáàṣì àti ẹ̀rẹ́ náà wọ̀n àtàhàjọ ìlà òǹtẹ̀yìn ọ̀rọ̀ ó pé kìí ṣe pé ó fẹ́ yàtọ̀ pé láàrin ànàfẹ́ àti wọ̀tà àyè rẹ̀ afẹ́kọ̀ọ́ lẹ́sìn rẹ̀ fún àtúnṣe àtúntàfẹ́ yàgbẹ́rẹ́ rẹ̀ tó obìnrin tá a jọ ní ìyàwó wa ẹni àpẹẹrẹ ni ó lè ṣàṣìṣe afẹ́kọ̀ọ́ lẹ́sìn rẹ̀ ìwà afẹ́kọ̀ọ́ yàgbẹ́rẹ́ rẹ̀ tó níbi tá a ti kọ̀ lẹ́sìn ẹ̀ náà lórí rẹ̀ tó tẹ́lẹ̀ bàbá ti ká ṣe báwọn fún un ni wọ́n jẹ́ kó lè ṣàǹfààní aṣọ kọlù ọkọ̀ rẹ̀ ṣe báwọn ṣùgbọ́n ọjọ́ bẹ̀rẹ̀ wá ní òfin gẹ̀ẹ́sì in tó ṣe yẹn bó ṣe tó àti pé nature ọrú rẹ̀ tó máa ṣe lọ́jọ́ kan kò ní ìmọ̀lá lọ́jọ́ méjì yóò bí ìmọ̀lá ọ̀bọ̀jọ́ mẹ́ta àbújọ bẹ̀rẹ̀ lọ sọ ọkọ ní ó mọ̀ ọgbọ́dọ̀ jẹ́ pẹ́ tó lẹ́kọ̀ọ́ náà tó ká gbé ìgbàlẹ̀ kéré tó yẹ kó ju ìgbìmọ̀ láti tẹ̀kọ̀ sí lọ́wọ́ kó kọ̀ọ̀fà yóò díẹ̀ lẹ́yìn ìmọ̀lẹ́kẹ́ tó ń gbàgbé lónìí a bá lọ́lẹ́ yíra ẹ̀nu ọgbọ̀n ní ẹ̀jẹ̀ wọn Èyí ló bá bá ọkọ ìjà nítorí pé ó mú pé ìbẹ̀ pé tọkọ náà wá mú sọ pé tó tẹ̀ lọ́rùn ní kó máa ṣe kí obìnrin fẹ́ tẹ̀sí. Náà báwo wà kẹ́rẹ̀ wọ́n ní obìnrin tó yẹ kí ọkọ rẹ̀ jẹ́ fáájì kò kí ìlànà kúrò àwọn ọ̀gá ọmọ ṣe wá bẹ́ẹ̀ o. Ẹ tó bá níbẹ̀ ní ọkọ̀ tó wọ́n ṣe o kó ṣàbẹ̀wọ̀. Fáájì ẹni tó jẹ́ olùkọ́tọ̀ ọlọ́run ọba ẹni tí ò ní tìjú bọ́ lọ́run tó ẹni tó dá ọ tó lè pọ̀ pàṣẹ tó kò sábà ní gbogbo yẹn lọ́jú bí ẹ̀rọ tó kọ́ lárọ́ kù nígbà tó kọ́ kọ́ra àárọ̀ ọba ní àwọn èèyàn kan bẹ إلى الذين خرجوا wọ́n dáre wọn wọ́n sá ní ìsìnká pé ẹ̀ ní ẹ̀jẹ̀ látàlẹ́yìn ẹ̀ náà pé

àwọn bàbá sọ pé àmà wà lọ́ọ̀yìn máa fi là àìṣe kan yòó. àmà wà lọ́ọ̀yìn máa fi là àìṣe kan yòó. wàlá dùnìyà ìdáta àbálẹ̀ àyà o. wàlá dùnìyà ìdáta àbálẹ̀ àyà o. wàlá dùnìyà ìdáta àbálẹ̀ àyà o. kò sí oríire nígbòdì ayé nìkan tí ò ń dìbò lọ. àmà wà lọ́ọ̀yìn máa. ìtọ́jú ẹ̀yìn. títì ju ọlọ́run bá ẹni tí bá ya ọlọ́run kò tí ju ọlọ́run ìwà mọtí kìrìkìrì nǹkan méjì tọ̀ lápá lọ́pàá sára rẹ̀ obìnrin rẹ̀ wọ́n wò pé ah, ọkọ̀ báyìí kí àwọn ọmọ bá lọ́wọ́ yẹn wọ́n á ṣe wọ́n á ṣe fún àwọn sọ fún kọ́kọ́ àdúrà ọmọ Eh, ẹ̀mí ọmọ ènìyàn ń bẹ láàrin ìka méjì Allah subhanahu wa ta'ala ọlọ́run yie ló lè yí ẹ̀mí ìpadà láti bí ẹ̀dá yára ọmọ ó sì má ẹnu kásọ yorùbá wọn pé wá sí bọ́kọ káàdì wo àwọn sọ pé ẹni kéèké èmi ti rí rí omi tó yẹ pé ọkọ rẹ̀ gbàtó òbí fẹ́ ọ̀fẹ́ nífẹ̀ẹ́ mùsùlùmí ni àtẹniyé èkìrù kèsì gbàdé ọ̀pọ̀ tó ń jẹ́ láti létú ó kàn ká ìrèké tó ń bá ní àbá ìwọ́n kà jẹun àkọ́kọ́ àpọ̀ ìwọ́n rẹ̀ àwọn ọmọdé tí wọ́n jẹ́ sọ̀rọ̀ à ṣáà tí kébè ló ń fẹ́ ni kì í dárẹ̀ kì í kí o nínú ẹ̀sìn ọlọ́run tó bá ti rí bá wọn ẹ̀sìn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni tó bá ti rí bá wọn lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ wá àsìkà àbájọ ìfọ̀ à á sọ pé kóbìnrin kúrò lábẹ́ ọkọ dẹ́gbẹ́ bẹ́ẹ̀ kì í kí o rárá ó ti tètè nígbà pé eléyìí pé ọtún bọ́ọ̀lù àkẹ́jọ́ tí bá kírun nàìjíríà kí ni o kí ekí kankan kì í yá rẹ̀ tó tó kò rí ní ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ àgbà ó kí ìlú lẹ́yìn ṣùgbọ́n kó tó kẹyọ ẹ̀yìn ọ̀nà tó wá ẹlẹ́kẹ̀ẹ́ ni pé yóò mọ wá fi wá àtìgbọ́pọ̀ ìná sọ̀rọ̀ yóò mọ sí wá àti fún wọn tó láwọn tó tẹ́lẹ̀ bá sọ̀rọ̀ wọn níbi wá àti kẹbí irú eléyìí báyìí yóò kó lọ ìdó ńlẹ̀ wọn sọ̀rọ̀ fún ńlẹ̀ tó lóbi tó fún bóyá ọlọ́run lè ní ké sí ẹ̀fí tìlà ẹ̀yà kò ní lè bí lọ́nà kan sí kejì ó kọ̀ pé ó lè dá lẹ́nu bàtà ìlú kí wọn ni ó bẹ tilẹ̀ kàtí ìgbé wọn ni. àwọn ọ̀dẹ kéékèèké kéékèèké náà ṣùgbọ́n ewu bẹ́ẹ̀ obìnrin ìdí ẹ̀kọ́ gan torí ipò tọkọ wà síyàwó bíi bàbá sọ́nà tẹ́kùn ní ti àsọ pé obìnrin máa fi orodo ọkọ rẹ̀ nígbà tó nípa ọkọ rẹ̀ nítorí pé tó ti tọ́ lọ̀ mọ eléyìí náà kò tó jẹ́ pé ìbọn máa ń dáa ní kó bíi mọ́tìlábí àkàtà kò sí ẹ̀ ṣùgbọ́n gbogbo ẹ̀ gbogbo ẹ̀ àdúrà àṣìgbà tí àdúrà rẹ̀ ṣe jẹ́ kébì náà ṣe wá àṣìgbọ́n àgbọ̀bẹ̀ náà máa wọn ó sì lójú tó àwọn ọ̀tẹ̀ náà ó sì máa pè wọ́n ní gbogbo gbà ní gbogbo gbà títí títí táwọn ọkọ̀ òjòkí lọ wọ́n máa rẹ̀ ní ọkọ̀ rẹ̀ kí ẹ bẹ̀rẹ̀ kàtí àṣà mọ̀tún obìnrin náà kó wá súnmọ́ sí ẹ̀pọ̀ àwọn ẹ̀gbọ́n tó bá tó rọ̀ mọ́nú kan ẹ̀ tó jẹ́ kí lọ.

onífẹ́ ẹni tí ń dárò ìpàdé pọ̀ sí wá ń sínú ọlọ́sọ hmm. rẹ̀ mo iná ti rà rẹ̀ òun ti di àlọ́ sùn àwọn ọ̀tá àlà irú ẹni báyìí àmọ̀ tí wọ́n àsìkò náà ní pé pọ̀ ó síra mẹ́ tó tó ọlọ́run bá ti lè lé fìyà dé rẹ̀ rárá fìyà dé fìyà dé ní àwẹ̀ ṣùgbọ́n ó ní àwọ̀ ó sì bàjọ́ kejì yá ṣùgbọ́n kò ní náà ní ìwòkà sọ̀rọ̀ náà kò ní ní ìwò ogójì ọjọ́ òṣùwọ̀n ọ̀nà kì í. bá dáwẹ̀ dáwẹ̀ ó sọ pé ẹni tí ò so ń bọ ara rẹ̀ fa wàhálà àti ó sì wọlé tí ó lè mọ fún ẹ tó lè wà fún mi kò sí níta bá jẹrẹ èrè ọtí ọtí ẹgbẹ́ ọ̀sọ̀ tí o ọlọ́run bá kó èrè fún àwọn ọtí kò sí èsì kìí fi ìròyìn mùsùlùmí dáadáa àwọn ẹni ìgbìmọ̀ àwọn para kọ́dà kí èèyàn fi abẹ́rẹ́ kẹsẹ́ lu láì fẹ́ ó lè mọ́ kẹrẹ ààrẹ ọ̀nà tó ọ̀rọ̀ àtọ̀ kẹfẹ́ rẹ̀ papọ̀ ló hàn án tó ọjà o ọlọ́sọ̀rọ̀ ló sọ yóò gbà kó rẹ̀ ní ọtí bá fẹ́. ọmọ wà nípa bẹ́ẹ̀ ọwọ́ tó ń gbèsè alára tó ìdúrótò tàbí ìjọba àwọn ìpín wọn sábà bẹ́ẹ̀ náà pé kí ni bàbá ṣe láyé ọmọ tó ń bọ̀ láyé náà.